tó kàn jẹ́ tó kàn jẹ́ irin lásán kò ní ṣe àǹfààní tó yẹ kí kọ́kọ́rọ́ ń ṣe. fàyídà ni àáfà ìwá ní ajẹ́ wípé ẹni tá a gbà wípé kálímẹ́tù la ilaha yóò ṣe láǹfààní olùtọ́jọ́ wípé lahu a'mal lihadhihi kalima ẹ̀ńtọ́ pé ó ní iṣẹ́ tó ń ṣe pẹ̀lú gbólóhùn yáni. yukimu sọlá onkiru wà bákan náà àwọn afu'ali ibadat àwọn iṣẹ́ ìjọsìn tó na ro fa innahu muslimun haqqun irú ẹni bẹ́ẹ̀ ni mùsùlùmí òdodo ilé ìlà ní dúpẹ́ lọ́dọ̀ Allah azza wa jalla fún pé ó ṣàwà awon àwọn mùsùlùmí jama'a lẹ́yìn bàtà jẹ́ mùsùlùmí tá à ń kírun àtòjọ yọ àwa. nígbà tá à ń tó di ogún àwa tán wà nínú mutakifin fil àwa nínú àwọn tó kóra ró sínú ilé Allah wa sínú ilé ọlọ́run bá a ṣe wà ń bẹ̀ látò nínú tó fi dijọ́ ọdún ọ̀rọ̀ à ń lọ tajà à ń lọ rajà tiwa à ń lọ kíyàn à di fara ara ọlọ́run àmà ka Qur'an àmà ṣe náfìlà àmà gbọ́rọ̀ ọlọ́run

tó bùkátà káà mùsùlùmí ká mójútó ó bùkátà ká mójútó gẹ́gẹ́ báwọn aṣáájú wa ṣe mójútó kódà gẹ́gẹ́ bí anabiwa Muhammad sallallahu alaihi wasallam ló ṣe mójútó débi pé kódà ọlọ́wọ́ bá fi ròyìn ẹ̀ kí nìkan náà òun náà ni àwọn ẹlẹ́kọ̀ọ́ pè ní husnul khuluqi ìwà rí ìwà dáadáa makarimal akhlaq. ìwà àpọ́nlé ìwà abíyì ìwà ọmọlúwàbí ìwà pé á mùsùlùmí yìí lóòótọ́ eléyìí ńlá fẹ́ júwe la fẹ́ sàlàyé ẹ̀ ká tún gbọ́ nígbà tá a ti gbọ́ rí àìmọye ìgbà láti máa ń gbọ́ àmọ́ mẹ́bàbí tẹ̀kẹ́rìn látara àtúnsọ àtúnsọ ìyẹn máa ń jẹ́ sábàbí àgbọ́yé tó yàrántí wà insha Allah. eléyìí ni àwọn ènìyàn náà rẹ̀ níbi ọlọ́run bá bá ṣe fún wa ní ìkápá ni tó àti bó ti mọ̀. síwájú ẹni tí ọba ẹni tí ọba mọ́ṣáláṣí tẹ́lẹ̀ tòmọ́tọ́sọ àmọ́ àdúgbò yìí yóò mọ̀ wípé mọ́ṣáláṣí ó tuntun ládùúgbò yìí ó yàtọ̀ sáwọn ilé tó yíká ìyẹn ó fún yàn lára pé hada masjidun jadidun mọ́sálásí tuntun lélẹ̀ ìkànnì méjì wá ni inú kọjá pé tí ń bẹ́ẹ̀ ní àtúnṣe àbí kọjá pé wọ́n ṣẹ̀ṣẹ̀ tó kọ́ àmọ́ ń tọ́nà ni pé kì í ṣe bí mọ́sálásí ṣe wà tẹ́lẹ̀ rẹ̀ àwọn abẹ́rẹ́ kí ẹ̀ tó wá mọ̀ tẹ́lẹ̀ ìyẹn fà tó fi jẹ́ wípé lẹ́yìn òkú lè ṣe bẹ́ẹ̀ ọlọ́ọ̀bà àlékiọlá ìtọ́sọ ni pé hal jazawu ihsan illa ihsan ọlọ́ọ̀bá béèrè béèrè tí ó bùkátà èsì táwọn ìmọ̀ ìpè lórí rhetorical question ọlọ́ọ̀bá ní ǹjẹ́ nǹkan kan ń bẹ fún dáadáa lẹ́sàn-án bí tójú dáadáa lọ. ìyẹn túmọ̀ sí wípé báàbò lè ṣe ládùúà ẹni tí ọlọ́run lòún sábàbí bí lọ́dọ̀ ọlọ́run ẹnu àdúrà mi nítorí pé ó wà ní hadith wípé man bana masjidan bana Allahu lahu baytan fil ó ń ṣe ọlọ́run sallallahu alaihi sọ pé ẹnikẹ́ni tó bá ilé kan fún ọlọ́run ọba àdékọ́lá lórí ilẹ̀ ọlọ́run ọba ba ilé kan fún náà nínú ọgbà àlùjànnà nítorí wọ́n ń pè ní ilé ó tó ń pè ní yàrá ilé lẹ́nìkan tí ó ní yàrá márùn ilé nìkan ó kọ́ tí ó ní yàrá mẹ́wàá ilé rẹ̀ nìkan ó kọ́ tí ó ní yàrá ogún ilé rẹ̀ nìkan ó kọ́ ilé náà láàmà pé tí ó ní yàrá bí ọgọ́rùn ó túmọ̀ sí wípé ntẹ́yìn bá ṣe fọ́lọ́run ọlọ́mọ bí ó ti fẹ́lẹ́ fẹ́ láàkín man bana Allahu baytan bana Allahu lahu baytan fil janna man bana Allahu masjidan bana Allahu lahu baytan fil janna ọlọ́ọ̀bà àdìjọ́lá yóò kọ́ ilé kan fún náà lálẹ́ jẹ́ àfi àánú ọlọ́run àfi bẹ́ẹ̀ ẹni tí ó jẹ́ sábàbí fún ṣíṣe àtúkọ mọ́ṣáláṣí kọ́lọ̀bà àdìkíọ́lá fún mọ́ṣáì fi àlìjẹ́nà ṣe ìrọ́pò fún rẹ̀ níbẹ̀. bákan náà èèyàn kì í máa rìn kò ní má mi ẹni náà tó bá láṣẹ wájú ọlọ́run kọ́lọ̀ kó ṣàfọ́njì fún un. àwa àti ọlọ́run ọba tó máa ń kọ́yàn máa ṣe kó máa kọ́ ọ̀rọ̀ ẹni bẹ́ẹ̀ máa ṣe. bá fi sàmì tá a ṣàdúrà fún kọ́lọ̀ mọ́ṣáì à ń sọ̀rọ̀ nípa husnul khuluqi ìwà rẹ̀ ìwà dáadáa ìwà ọmọlúàbí àkọ́kọ́ kí ni ìbájọṣepọ̀ tó wà láàrin ìwà rẹ̀ àti ẹ̀sìn lára ń káfí dáhùn rẹ̀ ìní wípé wọ́n bá níbi ọmọ Muhammad sallallahu alaihi wasallam. wọ́n á ní arábìnrin kan bẹ̀ ẹnikẹ́ni tó jẹ pé gbogbo òru báyìí tó bá sọla tó kéèmù sọ́lá àti fi ni àwọn èèyàn gbà pé lóòrù báyìí yóò sá máa kírun lọ́kùnrin náà nàá ó tún máa ń ni bí ṣe máa ni máa àwọn èèyàn irú wọlé ni ń o. ẹnìkan tí máa gbogbo òru pí tí máa fọ̀fọ̀ gbáwẹ̀ tí máa bí wá pé kí la sọ kí pè sọ pé nìrè ni àsìkò tí ìdẹ́nìrè tán wájú ọlọ́run. wọ́n wá sọ yẹn hábì tá à ń sọ yìí àwọn aládùúgbò rẹ̀ wọn ò ju èèyàn bú lọ látara àwọn abú tí máa sí wọn. àwọn aládùúgbò rẹ̀ ni wọn máa gbọ́ látẹnu ẹ̀ ìwà ni máa wù sí wọn ìlú ń ṣe ọlọ́run bó o làlá mọ̀rí arábìnrin o ti já sí kọ́lá ọ̀sán sọlọ́dà rẹ̀ sẹ́lẹ̀ yíyá min ahàlì náà anábìlọ́ máa náà ni wàlọ́ọ̀yì anábìlọ́ rẹ̀ sọ̀rọ̀ bọ́ọ̀lù àríwá sẹ́lẹ̀ anábìlọ́ máa náà ni. wà àbí lẹ̀

onibi ìmọ̀ kírun ìmọ̀ gbàwẹ̀ ìmọ̀ yọ zàká ṣùgbọ́n òun àtàwọn èèyàn ọ̀tá ọ̀rọ̀ ọ̀gbẹ́bọ ni wọ́n irú ẹni bẹ́ẹ̀ kò tí ì rí àlùjẹ́ náà ìyẹn fa fi bábìlì àhàdí nínú àwọn àlùwáyà àhàdí ìṣòwòṣe sọ wípé ìwọ ìwà ní ẹ̀mọ́ni jẹ́jẹ́ rẹ̀ ní máa ẹ̀ mẹ́ni gbogbo ẹni máa ṣe dáadáa sí bẹ́ẹ̀ bá ń lọ tí ń bímọ tó lọ bẹ́ẹ̀ bá rí yóò tún máa máa dúró yóò gbé yín àfikún ọ̀rọ̀ bá di ẹbí ẹ lọ lóko ẹ̀ mẹ́ni àfikún ọ̀rẹ́ ń gbébi ńpa ẹ̀ mẹ́ni bó ti bó ti tó náà oní ọ̀kọ̀kọ̀ kiri àwọn èèyàn máa ń fi dáadáa kí àgbélé bá kọ́ yín wọlé ẹ̀ ẹ̀ nìkan yìí wọ́n máa ń fi dáadáa ọjọ́ ká mọ̀ pé ìwà ńlá oore ńlá ló ń ṣe fún ẹ̀mí bẹ́ẹ̀. ó ń ṣe ọlọ́wọ́ bá ní ṣẹ́rí ìnígbàgbọ́ nú ọlọ́run ìfẹ́ràn ọlọ́run ló máa ṣe tọ́lọ́run àti ìníwà ọmọlúwàbí pẹ̀lú àwọn ìta àjọyọ̀gbá ní ó ń ṣe ọlọ́run bá ní méjèèjì bákan báyìí ni wọ́n máa rìn ìbejì ni wọ́n. àwọn méjèèjì tẹ́nìkan bá wà lóòótọ́ ẹ̀ mú ẹyọ kan ní méjèèjì òun ò nídìí kejì kò ní pẹ́ èkejì yín náà padà dọ́kùn lọ́dọ̀ rẹ̀ tẹ́nìkẹ́ bá lóun fẹ́ ju ní imáì òun fẹ́ ká máa sọ pé ẹni ọlọ́run ẹni ọlọ́run wọn ni bóun ni wá rí táwọn èèyàn sádà ní àìwá mi mi ní gbogbo yẹn o irú ẹni kò ní pẹ́ yóò padà ní ìgbàgbọ́ tó ní inú ọlọ́run. wọ́n láwọn gbólóhùn mẹ́fà kan lẹ̀ náà nìkan àná ọlọ́run máa dà wọ́n pọ̀ ní méjì méjì méjì ni ọlọ́wọ́ ọ̀jà wọn rí àbíkọ́jẹ́ mẹ́rin ti máa rántí wọ́n ti tọ́kọ̀ bá ti sọ pé àtẹ̀rọ̀ wọ́ọ́rà kí ni wọ́n tẹ̀lé wà àtẹ̀rọ̀ ọ̀túnla ẹ tẹ̀lé mi ẹ tẹ̀lé àṣẹ ọlọ́run wa ẹ tẹ̀lé kí ni ó dùn mí ẹ tẹ̀lé àṣẹ àlẹ́bí sọ̀rọ̀ lọ́wọ́ ọ̀sẹ̀ wọ́n ní sọ àtọ́wọ́ bá ti sọ pé ẹ̀yí ayé àdàbí ní àhámà ní tó olùgbàgbọ́ òdodo tí ó sọ pé wàá mi lù sọ nìyà tọ́wọ́ bá ti sọ pé olùgbàgbọ́ òdodo kí ló fi tẹ̀lé àtẹ̀yìntẹ̀ǹtì dáadáa ìgbàgbọ́ òdodo àti kíni àti dáadáa ti ṣe méjèèjì máa ń tẹ̀lé ra wọn bákan náà aláàbò ọjà bọ́lá wọn bá ti sọ pé ẹ dáadáa sóbì yín yóò dáadáa sóbì wọn lọ́wọ́ wọ́n ní àwọn gbólóhùn yìí wọ́n tó kí ìyá lára wa wọ́n ló wù àpapọ̀ ni fàyídà làyà dàbí ìlú mùsùlùmí àyìnbí fáwọlẹ́t bẹ̀yìn lẹ́wọ̀n àjẹpẹ́ kò lẹ́tọ̀ọ́ fún mùsùlùmí èyí kéyìí kó sòpéyà láàrin méjèèjì jàmá ó ṣe ọlọ́ọ̀bá jáwé pé ànífẹ́ ní kété tí a bá fẹ́ ṣe ìdíráwò ìmáà tí a fẹ́ pàpọ̀ lára ìgbàgbọ́ ìṣètọ́lọ́ àmọ́ rẹ̀ bẹ́ẹ̀ kọ̀ fẹ́ ṣe ti ànábì wa kò fẹ́ ṣe dáadáa sáwọn èèyàn oṣù ọlọ́ba ní kò lè pẹ́ ẹni ẹ máa pàdánù ìṣe dáadáa yàbí ìgbàgbọ́ tí ń bẹ lọ́dọ̀ ẹ̀ àfi kí àwọn méjèèjì máa wọ̀. tí mo bá ń sọ̀rọ̀ ọ̀rọ̀ báyìí mo sábà máa ń fún wa lápẹẹrẹ tó lè yá àwọn èèyàn kì í ṣe láti fi kẹ̀yàn lábùkù àmọ́ kájọ sàkéèdè rẹ̀. inú àwọn èèyàn nílẹ̀ Yorùbá ìta àjọ mọ̀lẹ́ni rẹ̀ fẹ́rẹ́ àwọn èèyàn sọ̀rọ̀ rẹ̀ nípa rẹ̀ ìní Awolowo Awólọ́wọ̀ mẹ́ Ọbáfẹ́mi Awólọ́wọ̀ àwọn èèyàn nígbàgbọ́ pé dáadáa ní pápákọ̀ Yorùbá ṣùgbọ́n ní wọ́n tó ní náà lọ́pàá kò tètè kúlẹ̀ fún Yorùbá kí ló fà á torí pé gbogbo dáadáa ń ṣe sí Yorùbá kò fi tọ́lọ́ ń ṣe nítorí kí wọ́n lè ṣe dáadáa ṣe padà ní. ọ̀padà pàdánù dáadáa rẹ̀ náà. kí ni wọ́n bá fàbẹ̀tì lókù àlànà ìmá bó ti lọ pé Awólọ́wọ̀ ṣe àìmọye dáadáa sílẹ̀ Yorùbá. ìgbà abáfẹ́ sọ̀rọ̀ nípa ọ̀làjú kí nǹkan wà lókè. ilé iṣẹ́ àkọ́kọ́ ní Áfíríkà kéde Nàìjíríà ní West Africa ilẹ̀ yorùbá lọ́wọ́ ibo ilẹ̀ yorùbá ìbàdàn náà ilé iṣẹ́ ìṣègùn tí wọ́n ti àbí ilé iṣẹ́ tí wọ́n ti ìṣe ìkẹ́kọ̀ọ́ tí wọ́n ń kẹ́kọ̀ọ́ bí wọ́n ṣe ń káwọn èèyàn níṣẹ́ dókítà kẹ̀kẹ́ àkọ́kọ́ rẹ̀ dòní tó ti dáa jù nàìjíríà uch ní ilẹ̀ yorùbá lọ́wọ́ àná. nígbà wọn bá wúlò wọn ní premier university ibo lọ́wọ́ ilẹ̀ Yorùbá Ìbàdàn náà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́dún ìwọ̀n bàtà àjàǹtì àmọ́ síbẹ̀síbẹ̀ nígbà tó di pé bàbá yìí fẹ́ dupò premier táwọn èèyàn rẹ̀ tẹ́lẹ̀ òye náà fi ẹni tó bá di pé nígbà yìí lẹ́yìn òwò ìwò ní kí lọ́sọ̀ wọ́n ní ọkùnrin náà ló fi ìran rẹ̀ rí látẹnu ara rẹ̀ ẹ̀ máa ṣerú àwọn alábàjá tó ti di láyé láyé jàmáà kí ló fà á nítorí pé ádámù ìmánì kò sí ó ń ṣe ó ń wọ ọmọlúwàbí yẹn àmọ́ kò sí gbàgbọ́ lọ́wọ́ bá mẹ́ níta bẹ́ẹ̀ ló sọ̀rọ̀ ànábìṣẹ́ méjèèjì sọ̀rọ̀ dàdú sọ̀dà ìmánì ìgbàgbọ́ nínú ọgbọ́n àti ìwọ ọmọlúwàbí méjèèjì ló wà papọ̀ ni gbogbo àti ìyàbá ti fẹ́ yà wọ́n lọ́gọ́tọ̀ ìkejì náà lè pẹ́ tó fi kú òlòdẹ́yìn tọ́wárẹ́ bẹ́ẹ̀ adé ń pé yàgò mi ilé ọmọ ìyá a jẹ́ mùsùlùmí àmìyà muslim kò ṣeé ṣe ọmọ sin àbá àgbọ̀ ẹ̀jẹ̀ nù ọmọ sin ọdún ẹ̀jẹ̀ yìí lẹ́yìn ìdí ìyẹn rí sáwọn ìtẹ̀dọ́ gbáyé ìyẹn lọ́wọ́ tó jẹ́ pé is one of the most important things lọ́yẹ̀ fún ọmọnìyàn gbọ́dọ̀ fẹ́. kọba mu kí wọ́n pè yẹn ní mùsùlùmí àmọ́ kọ́ jẹ́ pé ìwà tí ń bẹ lọ́wọ́ rẹ̀ ìṣesí rẹ̀ ọjọ́ táwọn mùsùlùmí. lánàá àwọn mùsùlùmí lánàá ìwà wọn ọmọlúàbí wọn ni máa bu àwọn èèyàn táwọn èèyàn máa torí ẹ̀dí mùsùlùmí. lẹ́yìn khilafu al-amr ìdákejì ọ̀rọ̀ lárí mẹ́rin kí n tí mò ń sọ lè yọ ọlọ́ọ̀bà àdìkì ọ̀la ọmọ akọ́tà fẹ́mà àtẹ̀lẹ̀ nígbà tó fẹ́ máa ròyìn àlejò àwọn Muhammad sọ̀rọ̀ bọ́ọ̀lù àti sọ́jà àwọn bàbá wa ń sọ pé ọlọ́wọ́ fi méjì ròyìn ju ìwọ ọmọdé lọ pé ọlọ́wọ́ fi ròyìn fi máa ń ròyìn àmọ́ tí wọ́n sọ fún pé ọlọ́wọ́ fi ìwọ ọmọdé وإنك لعلى خلق عظيم olóòtú àti ìlú ìwà nígbà Muhammad sallallahu alaihi wasallam làálẹ àkókòkìn àbíyìn ìwọ ọmọ kí níwà tó dáa jù nínú àwọn èèyàn yẹn ni pé inú ẹ̀dá ọlọ́wọ́ ọba fún ọlọ́run máa mọ̀ kí ọdún ẹ̀gbẹ́ ìwà rẹ̀ níbi ìwà rẹ̀ tó dáa ó túmọ̀ sí pé ànábì tọ́lọ́ sí wa sọ̀bọ̀ bọ́ọ̀lù àdéhùn fama fi jáde pé wọlé ọ̀la wọlé ọ̀la àwa yóò bá Muhammad wọlé ọ̀la. máa bẹ́ẹ̀ kálukú máa di àjọ kan sábà nàbí wàlìjẹ́ náà ọlọ́ọ̀bá ń wà rìnrìn àlẹ́ yìí. ó túmọ̀ sí wípé ẹnikẹ́ni tó bá fẹ́ ẹ̀ àlẹ́ kọ́wà ilé ti tìlò síwájú nígbà wọn fẹ́ máa sọ̀rọ̀ fáwọn mùsùlùmí ọlọ́run wọn ní làkọ́dé káàmì alákùn fi rasulillahi uswatun hasanah ọlọ́run àdìkí ọlá tujú abẹ́ǹkù ọlọ́run làkọ́dé káàmì alákùn fi rasulillahi uswatun hasanah ọlọ́run bá ní ó mú wá ọlọ́run bẹ̀rẹ̀ pẹ̀lú gbọ́dọ̀ tàwùkì ọlọ́run ti tẹ̀lé àwọn kúlò tá a máa fi ọ̀rọ̀ ọ̀fẹ́ tí máa sọ̀tí wọ́n ẹ̀ fà àti ọlọ́ọ̀bá ọkàn bá mọ́ ọ̀rọ̀ ọlọ́ọ̀bá mú ìran jìnnà rẹ̀ wá náà rẹ̀ onílà kọ́ káàní lẹ́kùn ọlọ́ọ̀ni pàápàá olùlàmùtà fi oṣù fi kọ́ níbi ọlọ́ọ̀ni pàápàá àwọn ọlọ́wọ́ba a ti fi sára nẹ́gbẹ̀wá Muhammadu sallallahu alaihi wasallam fún ẹ̀sìn mùsùlùmí àwòkọ́ṣe tó ṣe kí ni tọ́ da àwòkọ́ṣe sábà ní kéèyàn wúlò ẹ̀kọ́ sùn ìyẹn náà ń pè ní model ọlọ́run tó wá bàjẹ́ ní tiwọn ní hasana lakọ́dúkà lakọ́fí rasulillahi uswatun hasanatun àtẹ̀bí ọlọ́run ní àwòkọ́ṣe tó dáa ìyẹn túmọ̀ sí pé ẹ̀yin mùsùlùmí ànábì yìí èmi ọlọ́run sọ fún un lọ́ọ́ dáa jù níwà mo wá sọ fún un ní mo gbé lẹ̀ fún ìtẹ̀síwọ̀n àwòkọ́ṣe jẹ̀mára ó túmọ̀ sí pé gbogbo ẹni tó bá jẹ́ pé lóòótọ́ ọmọlẹ́yìn àdéhùn Muhammad sallallahu alaihi wasallam ìwà rí ọ̀rọ̀ rí ìrìn rí gbogbo tá a máa ń pè ní dáadáa àgbọ̀dọ̀ bá mi gbèsè ayé gẹ́gẹ́ bí ṣe bẹ̀rẹ̀ àwọn ẹni sọ̀rọ̀ ọ̀rọ̀ alaihi wasallam. ìyẹn náà bàbá mi jẹ́ pé ọ̀rọ̀ tá ń sọ láàárọ̀ yìí ó ṣe pé ní kó wá kó yẹra rẹ̀ kí n tí mo sọ ní bí tòun sọ adé yẹn. يخرج كني بئر الكوثر أبيك الحول إنه القرآن أمم كني الكوثر إنه حديث من النبي كني الكوثر نبغى من النبي كني الحول حول كني أبدا ẹ̀yà bàbá tó wà ní kò lóun tó pè ní أمان omi أمان bá wà lábàtà ọmọ tutù ọmọ ọlọ́ọ̀bà àdìsọ́lá wa sọ pé iná àtọ́ iná kàlíkàwọ́ sá ilé ànábì àwọn ọlọ́ọ̀bà ti jogún fún ọ àti fún ànábì ní àlíkàwọ́ sá ní nǹkan tó dùn gẹ́gẹ́ bí àlíkàwọ́ sá ọlọ́ọ̀bà fàdé fàlàbí onífàsọ́ọ̀dì ìlérò bíkà wọn ṣàrò ìdílé ẹ̀ lọ́kì ọ̀sán làásù wọn ṣàrò kò sì gún ẹran iná ṣáàní aka huwa abẹta àwọn tí wọ́n ń fi ọ́ sẹ̀ tí wọ́n ń fi ọ́ ṣe yẹ̀yẹ́ ṣáàní aka fihàn ṣáàní ẹni pé àwọn tí wọ́n ń tí wọ́n ń fi ọ́ ṣe yẹ̀yẹ́ kùtùmọ̀ tuntun àwọn tí wọ́n ń pẹ̀gàn rẹ̀ àwọn ọlọ́run sọ pé huwa abẹta oúnjẹ gẹ́gẹ́ ní lẹ́yìn tí wọ́n sọ pé ọ̀tán ọ̀sán àwọn gẹ́gẹ́ ní lẹ́yìn sọlọ́gbọ́n ọ̀gá ìfọ̀lẹ́. àwọn àbúrò àwa ni wọ́n mọ̀ ha bẹ̀rẹ̀ kọ̀ọ̀kan tí wọ́n ní kọ́ọ̀kan yìí àwọn aráàlú wa yà ní nǹkan tó sọ wípé ẹ̀yin ọmọlẹ́yìn nígbàkigbà àníbìrì sọ̀rọ̀ àlùfáà ẹ̀ńtẹ́lẹ̀ bá gbòòrò ní ẹ̀rí àgbẹnutọ́kọ̀ ẹ̀rí ọwọ́ àwọn tí olórí ni àwọn olórí tó jẹ wípé ètò ẹ̀tọ́ gbogbo yìí làwọn ohun àjọ ní àwọn nìkan wọ́n máa jẹ́ àwọn àjọ ní wọ́n máa jẹ́ wọ́n máa lu ẹ̀tọ́ yín ti wọn nínú ìwà ìyànà ọ̀sán tó bẹ̀rẹ̀ pé ìlú ṣe ọlọ́run tó kò fẹ́ bá wa kí ni ká ṣe àní sọ pé àlékún mi tọ́ ọ̀rá òní síbẹ̀síbẹ̀ o àwọn tá à ń sọ yìí wọ́n tún máa parí láfẹ́ o báyìí ni ẹ ṣe báyìí ni ẹ ṣe ẹ̀ṣin tí ó bá ní ẹ ṣe àwọn àfọwọ́ àtẹ̀kùn tí ọ̀wà ti ta kótó njẹ́ mi ọ̀sẹ̀ ilé kó nira bá nínú wọn ò fi lẹ́kọ̀ọ́ nínú wọn kò wọ́n máa wí báyìí kẹ́lẹ́ àmì ìpè tọ́ra ẹ̀yẹ sẹ́wọ̀n lónìí ẹsẹ̀ láṣẹ wọn. bọ́ọ̀kẹ́ náà àwọn tó àmì ìjẹ́ ìfẹ́kọ̀ọ́ ní alẹ́ ti jẹ́ wọn ò fi lẹ́kọ̀ọ́ yìí ọ̀wá ni sábò wọn hà mẹ́ẹ̀dẹ̀kù ẹ wá máa béèrè ẹ̀tọ́ sí lọ́dọ̀ ọlọ́run fọdà tẹ́sán ẹ má fi wọ́n nìtúmẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ béèrè ó ti lè àìmọye là ń gbọ́ àdúgbò àwọn ọgbẹ́ torí pé àìmọye láti àìmọye different ìjọba ní máa ń débẹ̀ wọ́n lè ní ìjọba kan sọ pé ẹni tó ń gbé wòlíì fáwọn ọ̀nà àbíkẹ́ wò lédè àwọn ẹni ìjọba kan sọ pé gbogbo ẹ̀ kíjọba ọ̀dà ọ̀nà bíkíbi lórí ilẹ̀ ẹ̀tọ́ ni wọ́n ti bọ̀ fún òdìbò fún o torí pé kì í sowó àpò ẹ̀rẹ́ ṣe ni. ìta abẹ́rẹ́ ni pé oṣù ọba bá ti wà ní ìpínlẹ̀ ẹ̀tọ́ ní ẹ̀tọ́ níbẹ̀ ẹjọ́ e máa gbọ́ bílíọ̀nù ẹ gbọ́ tí tí kẹ́kọ̀ọ́ sì ń jẹ́kọ̀ọ́ sì jẹ́ ẹjọ́ nínú èyí ọmọ aráàbọ̀ ẹ̀mọ aráàbọ̀ wọn máa jẹ wọ́n tún wọn máa bèrè síbẹ̀ yẹn ṣe àmì ìgbìyànjú ẹ̀sẹ̀ láṣẹ wọn. olùwọ̀ sábà ọ̀rá ẹ wọ́n máa bèrè tọ́jú wa wọn á ní ẹmọ tẹlẹ àṣẹ rẹ anabi wa ni alekun ló sọ bẹ́ẹ̀ ṣe sùúrù hàtà tẹlifọwù ní fìkàwù tẹsí pàdé mi níbi àbàtà ẹsọ ìyẹn ti pé àlùjẹ́nà lọ́wọ́ fi ọkọ̀ ìfaradà rí rẹ nínú kọ́ra lọ́wọ́ sọ pé ọlọ́wọ́ sọ pé ẹ̀sán wájà záwó bìnnà sọ́bàrú jàǹdà wàhálì yọ jannataw wa harira ọlọ́ọ̀bá ní ẹ̀sán wọn lórí ilé ṣe sùúrù ìlàtẹ̀mára tó lọ́n pẹ̀lú rẹ̀ oní jannataw wa harira àlìjẹ́nà ni àti aṣọ àlìhárí yìí àmútabẹ́ lòdì pé àti tí wọ́n torí ẹ̀gbẹ̀fẹ̀ tí lè kẹ́ sùúrù ànábi ni ẹ ṣe sùúrù hàtà tẹ̀kọ́ ni ilẹ̀ pàdé yìí níbi àbàtà àti ìfaradà tá a bó ṣe ṣe sùúrù yẹn ẹ̀sán rẹ̀ àlìjẹ́nà láti rẹ̀. omi yẹn wá rè wọ́n wá ní àlìkáwù yẹn yá ní àlìkáwùsà òun náà ní àbàtà àlìkáwùsà omi táwọn sọ ìkórè yẹn olè yìí àbàtà yìí omi tí ń bẹ́ńbẹ́ ó funfun ju wàrà lọ ó funfun ju ọyàn àti àbí màálù àbí ewúrẹ́ lọ ó funfun gbà ó wá dùn lẹ́nu ju oyin lọ débi pé yóò tutù mọ́yàn lẹ́nu wọ́n ní kíkà kúkú bá ti ń mú pé òògbẹ́ máa gbẹ́yàn kò tún ṣẹlẹ̀ sí yàn máa èèyàn kàn lè fẹ́ mú mi láti àwọn pé òògbẹ́ ń gbẹ́mí kò ṣẹlẹ̀ máa. omi yìí á wà á tó àwọn ọmọdé ànábì sọlá rẹ sọlá ànábì ní wàá máa fọwọ́ ọwọ́ yí rẹ̀ ẹ̀wọ̀n fún ní pírẹ́sidẹ́ntì ní sábà ń yẹ ló ń jẹ ẹ máa túmẹ̀ pírẹ́sidẹ́ntì Buhari òní ní sábà wa ànábì ní wàá máa fún ara ẹ̀ bu omi fún wa àwọn ọmọlẹ́yìn ẹ̀ wọ́n ti sàtò wá tó tá a fẹ́ máa gbọ́ omi àwọn mọ̀lẹ́kọ̀ wà jáde wọ́n á máa yọ àwọn kakú lórí ìlàyà ànábì tó àwọn sókè tí wọ́n lẹ̀ gómìn ọmọdé táwọn mọ̀lẹ́kìn òun dára nígbà tó sì láyé mọ́ wọ́n ti dá nǹkan mìíràn nínú ẹ̀ wọ́n ti yá bá rẹ̀ jama ọlọ́run wọ́n ti fún wọn yọ wá kó lóyún àná lára tó ṣe wá lọ́mọ lẹ́yìn àdẹ́bí ìpínlẹ̀ òní pé káfíwà jàǹdàbí sọ̀rọ̀ bọ́ àlùfáà torí kọ́ lọ́wọ́ sọ pé làkọ̀tìkà àdàkú fi ọ̀sùn ìdáyìn ó sọ wà tó ní àtàdé tó ní lẹ́mọ̀ ìkà àdàkú wọ́ọ́rá wà bẹ́ẹ̀ ọlọ́run kẹ́sì ọ ọlọ́run bá ní aṣẹ bẹ́ẹ̀ fẹ́ẹ́ni ẹ fún ẹnikẹ́ni tí máa ń retí kó wọ́n pàdé ọlọ́run àbá ká pàdé ọlọ́run nìkan náà wàláhì àpàdé ọlọ́run yọ̀ nìkan bákan náà kí pàdé ọlọ́run nìkan ẹni bá tún